alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa ọba allah alladhi amara ba'da al-mu'minina liyatafaqahu fi ddin ọba tí ó pa àwọn apá kan olùgbàgbọ́ òdodo láṣẹ wípé kí wọ́n jáde nílé kán lè wágbọ́ yí ẹ̀sìn kí wọ́n lọlẹ̀ kéwú ìfọ́kíhu alba'd tí wọ́n bá sì dé àwọn táwọn lọlẹ̀ kéwú káwọn tó lọlẹ̀ kéwú kí wọ́n kọ́ wọn lẹ́sìn Ọlọ́run kama ṣàlàyé àgbọ́yé ẹ̀sìn fún wọn wassalatu wassalamu ala nabiyyina muhammad anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kọba nabuwa muhammad wa ala alihi wa ashabihi ajma'in anu ọlọ́run kọba àwọn sahaba àti gbogbo àwọn ará ilé ànábì pátápátá èyí ma yá mi nínú ẹ̀sìn wa ìtafẹ́ gbéyẹ̀wò léni òun náà ni ìtẹ̀síwájú lérí ọ̀rọ̀ àwọn àfáyẹ̀sìn àmàlù àlẹ́ọ̀lẹ́mà ìfìlìmọ̀dìchàmà iṣẹ́ àfà ẹ máa gbọ́ nílẹ̀ yorùbá tí wọ́n ní àfà yẹn ṣiṣẹ́ àfà yẹn ń gbìyànjú àfà yẹn kìí sùn kìí sinmi látara iṣẹ́ àfà tó gbé lọ́wọ́ ṣẹwárí àsìkò tá à ń lò lọ́wọ́ yìí iṣẹ́ àfà ti dàrú máwọn èèyàn lọ́wọ́ àwọn èèyàn ọmọ yìí tí wọ́n ń pè ní iṣẹ́ àfáà àdàwùlámáhù gbogbo àwátá ń gbọ́mi àtàwátá kí ó àtàwátá ké ká lè gbà pé àwọn àlùfáà humul muslihuna al-mujtama'a li'annahum warasatul anbiya àwọn náà ni ọlọ́run ọba àlá ọfẹ́ fi tún eré ilẹ̀ ṣe ọlọ́run fẹ́ fi wọ́n tún àwùjọ ṣe nítorí pé àwọn ni wọ́n rólé fún àwọn ànábì ọlọ́run ṣe é rí ṣe àwọn àlùfáà iṣẹ́ àwọn ànábì ọlọ́run náà ní ṣe wọn nígbà ló ń da ìtàn ansalẹ̀ kútùbà ọlọ́run sọ tíra kalẹ̀ wà á rí sàlẹ̀ rúṣùlà ọlọ́run wá ran àwọn ànábì ọlọ́run kan wá ṣàlàyé tíra kan wá ṣàlàyé lẹ́tà tọ́lọ́run kọ sí wa tá à ń pè ní tíra ọlọ́run àwọn ìwé ọlọ́run àwọn àlùfáà àwọn ni wọ́n wá rólé àwọn ànábì ọlọ́run nígbà àwọn àlùfáà àwọn ni wọ́n máa wá máa tẹ̀síwájú lérí àlàyé tírà ọlọ́run lérí máa ṣàlàyé ntọ́lọ́run aláàtórí ẹ̀dá wọn wọ́n máa mú àwọn èèyàn kúrò nínú òkùnkùn wọ́n máa jù wọ́n sínú ìmọ́lẹ̀ lànàbì fi ní àwọn àlùfáà iṣẹ́ ńlá ni wọ́n gbà o àwọn àfẹ́sìn iṣẹ́ ńlá wọ́n ń ṣe anábìwá muhammad sallallahu alayhi wa sallam lànàbì fi ní al-ulama'u warasatul anbiya'i anábìnrin sẹ́rí àwọn àlùfẹ́sìn tí wọ́n kọ́ àwọn èèyàn lẹ́sìn yẹn àwọn gangan ni àrólé àwọn ànábì ọlọ́run àwọn ni wọ́n jogún wọn kí ni wọ́n jogún wọn ò jogún owó wọn ò jogún ọlá wọn ò jogún kámọ́ ṣe fàájì láyé ní tí wọ́n jogún òun náà ni al-ilm ìmọ̀ tó wà nínú alukur'an ìmọ̀ tó wà nínú sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam wa a'dhamu a'malihim èyí tó wá tóbi jù nínú iṣẹ́ àwọn àlùfáà káwà fà ká lè gbọ́ ká lè tají ká lè mọ̀ tàbá mọ̀ òun náà ni da'watu nasi ila al-imani billahi wahdahu la sharika lah òun náà ni ká máa darí àwọn èèyàn lọ sọ́dọ̀ ọlọ́run ká lé àwọn èèyàn jìnnà sí shaitan ibilis àtàwọn ọmọ rẹ̀ àti gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run tí wọ́n gbàgbọ́ lẹ́yìn ọlọ́run tí wọ́n gbà pé agbára ni tó lè mú ìṣòro lọ bọ́lọ̀ náà ṣe lè mú lọ ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa àáfàá nílẹ̀ yorùbá àmọ̀pọ̀ gan àáfàá pọ̀ nílẹ̀ yorùbá àmọ́ àwọn tán máa ń tán ṣe òtó nǹkan kọ́lọ̀ mọ́sá ìfàwọ́ náà sínú àwọn tí wọ́n máa ń tí wọ́n ń ṣe ọ́fíìsì àwọn anábì ọlọ́run tó jòkó lẹ́yìn yóò dà kọ́ ọmọ táwọn anábì ọlọ́run sí ń bẹ̀ torí wọ́n ọmọ sọ fáwọn èèyàn pé ìwọ lòjíṣẹ́ ọlọ́run ọlọ́run ọba rán ọ sáwọn èèyàn ọmọ sọ fáwọn èèyàn pé ẹ̀yin làró lé àwọn anábì ọlọ́run wá gbọ́n tí ọlọ́run bá sọ pé àwọn anábì ọlọ́run bá gbé lọ́wọ́ ọlọ́run sọ nínú sọ́ọ̀tù nahal a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní walaqad ba'athna fi kulli ummatin rasula ọlọ́run bá ní kò nìkan ọlọ́run ní kẹ́ máa sìn òun náà nìkan máa wà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ọ̀dọ̀ Allah ni ẹ darí ẹ̀sìn yín kọ ọ̀dọ̀ Allah ni ẹ darí bùkátà yín lọ wàjẹ́ tẹ́nibù tọ́gùtù ẹ jìnà sí tọ́gùtù ìbìlísù ẹ má sìn ìbìlísù ẹ má sìn èṣù àti gbogbo ohun tí èṣù gbé síwájú yín pé ẹ má sìn lẹ́yìn náà ẹ má wàrà lọ́wọ́ pẹ̀lú èṣù àti gbogbo ohun tí èṣù máa ń gbé síwájú àwọn èèyàn yìí pé tá a bá ti lò ó ìtọ́lọ́run fẹ́ sí ni nípasẹ̀ àdúrà nǹkan náà ó ṣe nínú tọ́lọ́run ọba aládàá sọ́tún nahali Quran sixteen aya thirty six lọ́lọ́run ọba aláàtí ń yóyé wáyé pé tawhidi imani ìpèpè lọ́dọ̀ ọlọ́run ìjìnà sẹ́sù ilé àwọn èèyàn kú lẹ́yìn èṣù òun náà ni àwọn ànábì ọlọ́run gbé lọ́wọ́ ọ́fíìsì rẹ̀ tọ́wá gbà wà fà ṣé tó ń ṣe ń bẹ̀nu ìwọ náà mọ̀ pé ọmọ sọ fáwọn èèyàn pé àdúrà nìkan ọ̀ràn eléyìí o àdúrà nìkan ọ̀ràn o òsì níwọ̀ ni òrólé àwọn ànábì ọlọ́run àṣírí rẹ̀ ó tù kò sì ní pẹ́ tọ́ọ̀ bá túbà tó bá ti túbá àṣírí rẹ tó rò pé bòní yóò túkù sí ní pẹ́ nínú àwọn iṣẹ́ àwọn àlùfáà òun náà ni pé àfọ́ ọmọ ṣe wà sí fún gbogbo àwọn tí ọmọ kan lè bá a mọ̀ àwọn tí wọ́n sùn kan lè bá a tají wà sí ní iṣẹ́ àwọn ànábì ọlọ́run wà sí ká mọ̀ ṣe wà sí fáwọn èèyàn ní gbogbo bí ta bá wà òun náà ni iṣẹ́ àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run wà sí náà la jogún lára àwọn ànábì ọlọ́run ló kú láàmọ́lẹ̀ nù Kùránì ọlọ́run ọba ní rusulam mubashirin ọlọ́run ọba ní àwọn òjíṣẹ́ tá a rán sílé ayé àwọn ànábì ọlọ́run ọba a gbé wọn dìde fún kankan o a rán wọn níṣẹ́ kankan o bí ìbá jẹ́ pé mubashirina bisawabi kí wọ́n máa sọ iṣẹ́ rẹ táwọn èèyàn ó ṣe ká máa ṣàlàyé iṣẹ́ rẹ fáwọn èèyàn eléyìí dá eléyìí dá ọlọ́run fẹ́ báyìí bẹ́ẹ̀ bá ṣe báyìí ẹ̀rí ọ̀nà ọlọ́run ká máa dùn wọ́n nínú wàmúnzẹ̀rín kí wọ́n sì máa kì wọ́n nílọ̀ yìí pé iṣẹ́ bú yìí ọlọ́run ọba ní ọ̀dà ẹ má ṣe o ẹ ma ṣe léyìí ẹ má ṣe léyìí ẹ ọlọ́run ló ní kọ̀dá o wọ́n mọ̀ kì wọ́n nílọ̀ wàmúnzẹ̀rín náà bí ẹ̀kọ́ bì wọ́n wá kì wọ́n nílọ̀ pé ee ìyá ọlọ́run bẹ o ní mú kanu méjèèjì ní àwọn èèyàn wà lìjánà lìjánà wọ̀ tí fi wọ ná òtí bẹ̀rẹ̀ àbíkọ́ jẹ́ pé ẹ̀wọ̀ náà ẹ̀wọ̀ náà nìkan ló mú ó mú iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fi wà lìjánà ọlọ́run ọba láwọn òjíṣẹ́ ọlọ́run bá ṣeré iná wà mú nzèrè ní méjèèjì wọn kú pọ̀ wọ́n bá ní iṣẹ́ rẹ̀ lélẹ̀ wọ́n sọ ẹ̀san tó wà ń bẹ̀ tí wọ́n bá ní iṣẹ́ bú lélẹ̀ yẹn jìnnà sí wọ́n sọ ìyà tó wà ń bẹ̀ ọlọ́run bá ní wọ́n wà ní àwíjàre lérí ọlọ́run báàdà rúṣùlì lẹ́yìn ìgbà tá a ti rán àwọn òjíṣẹ́ kò sáwíjàre kankan fún wọn mọ́ lẹ́yìn ìgbà tá a ti rán àwọn òjíṣẹ́ nítorí pé àgbọ́ àmọ́ wọn kọ́ wa eléyìí ó ti kú mbẹ̀ èmi ọlọ́run ọba ọ̀jọ̀gbọ́n ni mí sọ́ọ̀tù nìsa Quran four aya one sixty five lọ́lọ́run ti ń ṣàlàyé pé wáàsí ni sí àwọn ànábì ọlọ́run ìmáàmù àfà sọ wá ń ṣe wáàsí sọ ń ṣe wáàsí sọ sọ ń ṣàlàyé ọ̀rọ̀ bó ṣe wá àbí wọ́n ń sọ tara títí ẹ̀ ṣé wàá sí náà ló ń ṣe táwọn èèyàn rẹ̀rìn tí wọ́n bomi lójú rẹ̀ àárín bomi lójú ṣé wàá sí náà nìyẹn yóò da yóò da yóò da kó kó lọ lè bẹ̀rù ọlọ́run iṣẹ́ àfáà òun náà níṣẹ́ àwọn ànábì ọlọ́run tó pé àwọn ànábì ọlọ́run wọ́n fi àgálẹ̀ àwọn àfáà làwájò kú síbẹ̀ ànábì fi ní àwọn àfáà àwọn náà ni àrólé àwọn ànábì ọlọ́run bọ́ọ̀ bá ti wá rí wà ṣíṣe èésà lólé ànábì ọlọ́mọ nínú iṣẹ́ táwọn afá ń gbé lọ́wọ́ táwọn pè níṣẹ́ afá ta'alimu abuna ilmurchama alukur'an wa sunna ká máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àwọn ọmọ àwọn ọmọ kéékèèké àwọn ọ̀dọ́ àwọn àgbàlagbà tán fẹ́ kéwú ká wáàyè láti máa kọ́ wọn ní quran ká máa kọ́ wọn ní sunna nabi wal akhlaq ká máa kọ́ wọn ní wàre lẹ́yìn náà ká máa kọ́ wọn ní bí wọ́n ṣe ṣiṣẹ́ ẹ̀tọ́ tí wọ́n fi rówó ẹ̀tọ́ eléyìí ní sẹ́ halali tá a máa ń ṣe tá a fi rówó jẹun nítorí pé bíṣẹ́ ọba ti da owó tá à ń rí bẹ́ẹ̀ náà lè da káwọn yẹn lè bá ṣẹ̀mí pẹ̀lú ìyọnu ọlọ́run pẹ̀lú dùnnú pẹ̀lú ìfọkànbalẹ̀ àmọ́ dalẹ̀ kéwúlẹ̀ iṣẹ́ àwọn àfáànù àmọ́ káwọn yẹn ní kéwú àmọ́ káwọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́wọ́n bá ní wa ma kana lil mu'minuna liyanfiru kaffa ọlọ́wọ́n bá èmi ọlọ́run ọba ọ̀pá gbogbo àwọn mòmìnì láṣẹ kí gbogbo wọn pátá kí wọ́n jáde kán lè wá mẹ́sìn ọlọ́run ní ìpa gbogbo mòmìnì láṣẹ. falawla nafara min kulli firqatin minhum ta'ifa ọlọ́run ọba ní àmọ́ bí àwọn kan bá ti jáde láàrin wọn èyí ni àwa tá a fẹ́ lọ lè dájú kọ kéwú a fẹ́ lè dájú kọ ẹ̀kọ́ ẹ̀sìn à ń lọ ibtidai ìdádí sánáwì Kaliba, gbàgbọ́ orí ẹ̀sìn la fi ń jáde ọlọ́wọ́n bá ní ẹ jáde kẹlẹ́bà lágbọ́ orí ẹ̀sìn ẹ̀yin kọ̀ọ̀kan nínú àwọn mùmínì òdodo ẹ jáde wali yunziru qawmahum idha raja'un ọlọ́wọ́n bá ní tí wọ́n bá ti wá lágbọ́ orí ẹ̀sìn tán wọ́n wà darí wá sọ́dọ̀ àwọn àjọ wọn àwọn fámìlì wọn àwọn ẹbí wọn àwọn aráàlú wọn ará àdúgbò wọn wọ́n mọ̀ wá kì wọ́n lọ tí wọ́n bá darí dé idha raja'u ilayhim la'allahum yahdharun ọlọ́run ọba ní kí àwọn tí wọn ò nímọ̀ àwọn mùmínì òdodo táwọn kò kéwú táwọn ò nímọ̀ yẹn wọ́n kàn gbọ́ lọ́n gbọ́ta àmọ́ wọn ò nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọba ní àwọn tí wọ́n dé tí wọ́n bá ti ń kì wọ́n lọ àwọn náà máa sọ́ra wọn ní kọlùgbà ọlọ́run ẹ fi gbogbo alágbọ̀dọ̀ wá mọ̀ àmọ́ tọ́lọ́run sọ ni pé àwa kan jáde á lè wá ìmọ̀ yẹn á máa wá kọ́ àwọn èèyàn tí wọ́n wà lé èyí tọ́lọ́run sọ ni pé gbogbo alágbọ̀dọ̀ nímọ̀ àmọ́ àwa kan á jáde á lè kọ́ ìmọ̀ yẹn á sì faradà á mọ̀ wá kọ́ àwọn èèyàn tàbá dé sọ́tò tauba quran 9 aya 122 fíkèhù dẹ̀lì kí là ń gbọ́yé ń bẹ̀ níta ń gbọ́yé nínú aya yẹn òun náà ni pé èmi ọ̀fọ̀ máa lẹ̀ ìwọ náà ọ̀fọ̀ máa lẹ̀ gbogbo wa náà láàdá àwọn ọmọjọ tí wọ́n máa lọ lè kíwú ẹ̀sìn kíwú tí wọ́n máa fi tún ẹ̀sìn ṣe ni o kìí ṣe kíwú tí wọ́n máa fi da ẹ̀sìn rú ìmọ̀ta ni wọ́n lọ lè wáyìí má fi lè kìtàbí wa sunna bí fáàmì sàhábà òun náà ni tó wà nù nìkan ni wọ́n ń pè nímà ni tó wà nù Sunna nìkan ni wọ́n ń pè nímà pẹ̀lú àgbóyè àwọn sàhábà tó bá ti jẹ́ mẹ́sìn nínú Kùránì àti Sunna ló ti mú yóò wá jẹ́ pẹ̀lú àgbóyè táwọn sàhábà gbóyè látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam nínú àwọn iṣẹ́ àfa iṣẹ́ àfa òun náà ni pé káwọn èèyàn máa wá bá àfa ká máa gbé ìṣòro ayé wọn wá káwọn èèyàn máa wá bá àfa ká máa wá ṣàlàyé ìṣòro tí wọ́n ní nínú ẹ̀sìn àti ìṣòro tí wọ́n ní nínú sẹ̀mí ayé wọn aláàrẹ ọwà aláàfà ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi mo ti lo oògùn lo oògùn kọlọ wọ́n wàá bá àfà pé a ọ̀nà dì hmm, iṣẹ́ mi ò lọ déédé wọ́n wàá bá àfà wọ́n wàá ṣàlàyé pé àfà àti ṣèyàwó látijọ́ ya bímà wọ́n wàá bá àfà pé mi ṣe wà yìí àwọn ayé ti sàsímì ìyẹn lójú tó ọ̀rọ̀ mi mà àdánwò ti ń bá mi ìsinmi lójú ayé ìsinmi lójú oorun wọ́n máa bá àfà pé ọkọ àtìyàwó ń jà ọmọ àti bàbá wọn gbọ́dọ̀ síra wọn lẹ́nu àwọn sẹ́tà àfọ ọmọ yanjú nù yọ ọmọ yanjú ọ̀rọ̀ àwọn èèyàn àwọn yọmọ gbọ́dọ̀ wà bá torí pé wọ́n gbà pé alukurani àti sunna bẹ lọ́dọ̀ rẹ̀ tí ó fi bá wọn yanjú ọ̀rọ̀ àwọn tí ó ní ìbámu pẹ̀lú tọ́lọ́wọ́n bá àlá tọ́sọ̀kalẹ̀ nígbà wa ní káwọn afọ ọmọ ṣiṣẹ́ iṣẹ́ ni iṣẹ́ tí wọ́n máa ṣe ni bóun ni wọ́n ti wá sẹ̀mí báwo ni wọ́n ṣe fẹ́ jẹ báwo ni wọ́n ṣe fẹ́ mu òun náà níyàwó òun náà lọ́mọ ó láwọn òbí méjèèjì kí ni ó jẹ kí ni ó mu kí ni ó wọ̀ ibo ni ó máa gbé níbi ní ó ti rógùn tó bá rẹ̀ torí pé ká pèpè lójú ọ̀nà ọlọ́run ọba àwọn fi ń wojú lórí ọlọ́run ni àyè pèpè lọ sójú ọ̀nà ọlọ́run ọba nítorí owó ọgbọ́n tí ọlọ́run ọba aláǹsọ fún wa nínú alukọ́ránì tí ń sàlàyé nípa tí ànábì nóò sọ fáwọn àjọ rẹ̀ ànábì nóò ní wáyà káwùm ẹ̀yìn ìjọ mi la as'alukum alayhi mala èmi ò béèrè owó lọ́wọ́ yín o lérí dáwà tí ń ṣe fún yín ní ìníkẹ́ máa dáwó fún mi tí bá ti pè yín sójú ọ̀nà ọlọ́run ìní ajiriya illa ala Allah ẹ̀sán mi lérí ìpèpè sójú ọ̀nà ọlọ́run ọba yìí ọlọ́run ọba láàrin ọ̀sán mi lẹ́sàn o sọ́tò hood Quran eleven ayah twenty nine ibẹ̀ láti mọ̀ pé àwọn ànábì ọlọ́run gbowó kan tó ṣe wáàsí àwọn ànábì ọlọ́run bá gbowó lẹ́yìn ìgbà tán bá ṣe wáàsí tán pé owó iṣẹ́ wa lágbà yìí o al-ulama warathatul anbiya wọ́n sì láwọn àfa àlàdógún àwọn ànábì ọlọ́run nígbà wa ní ká mọ̀ gbowó lérí dáwà kí láàmú àwa jẹ́ ẹ̀ kí làwọn àfọ́ ọmọ jẹ kí làwọn lè máa mú ọmọ jẹ á tẹ̀síwájú lọ́sẹ̀ tí ń bọ̀ kí làwọn ànábì ọlọ́run jẹ ìṣẹ́ni táwọn ànábì ọlọ́run jẹ náà làwọn àfọ́ ọmọ jẹ ọ̀nà táwọn ànábì ọlọ́run ọba tí wọ́n ń gbà rówó jẹun ọ̀nà náà làwọn àfọ́ náà tọ̀ tẹ̀sìn òfin ní dàrú mọ́ wọn lọ́wọ́ wassalamu alaikum warahmatullahi wabarakatuh